لا يزيد عنها إلا هالك اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 هو الحديث الذي رواه أبو هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم هو من خمس أو خمسة أحاديث التي قيل فيهم من احتفظ عليهم يسر أو يسر الله له دينه حديث قصير يحتمل معاني كثيرة وهو الحديث الذي قال فيه رسول الله صلى الله عليه وآله وسلم فيما رواه عن أبو هريرة وأخرجه الترمذي في سننه والحديث صحيح هو قال حسن صحيح صححه غير واحد من العلماء من بعد قال رسول الله صلى الله عليه وآله وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه من حسن إسلام المرء تركه ما لا يعنيه أدب فالله الله بلا ترى كافك فانا محمد صلى الله عليه وآله وسلم wẹ́fọ́lọ́ tó ṣe wá ní mùsùlùmí gbogbo alábá ń sọ ilé ìfúnra wa tí ẹ bá ti rí píìtì nǹkan torí àmọ̀dájú ni ó lè bá rí lọ́kàn abẹ lọ́kàn dínà bẹ́ẹ̀ torí ń tẹ́ ẹ bá gbàgbọ́ òní ẹ máa ń sọ ń gbogbo ọba orí olórí oríire ní ẹni tí ṣe ayé kọjá lónìí ọlọ́run bá Allah ojú ó yọ abẹ́mí abá gbẹ́ sí ní ìléwájú wọn ò ní gbà kódà bẹ́ẹ̀ ní náà bá jiyàn dáadáa torí pé ìtọ́nà ń torí ẹ̀ dá wa tí ó torí ẹ̀ san wá lẹ́sàn ọ̀dà nìkan jẹ́ mùsùlùmí. mùsùlùmí gbọ́dọ̀ máa mọ eléyìí nígbà náà wọ́n máa dúpẹ́ nígbà náà lẹ́yìn lè máa pé ẹni tí ó mọ̀nà tó jẹ́ kó ìwọ náà tí wàá so ire lẹ́yìn náà sí. ẹ̀rẹ́ ni tí ó máa àbẹ́ni tí ó bó ṣe ń dá òtún tẹ́lómi bẹ́ẹ̀ lè máa bínú sọ́nà kó ṣe tẹ̀ ní mùsùlùmí. irú ẹni bẹ́ẹ̀ ni ẹlòmí ìbánújẹ́ kó jẹ́ ajẹ́ mùsùlùmí báyìí ẹni tí ọba ti máa mọ dájú tí ọmọ dáadáa tí ó ń bẹ nínú ìjẹ́ mùsùlùmí yóò máa bà nínú jẹ́ kó ìjà jẹ́ mùsùlùmí. ṣùgbọ́n ní ẹ̀bá jẹ́ni tí ẹ̀sìn bá yé yóò máa dúró lọ lẹ́yìn lẹ́yìn ní pé mo mọ̀ dúpẹ́ bọ́lọ̀ kọ́dà bí ọ̀rọ̀ ó jẹun. ìbá mùsùlùmí la yóò dàrú mọ́ lọ àpèjúwe lànà mi ní àjíb amrul ọ̀rọ̀ mùsùlùmí gbogbo ọ̀rọ̀ ẹ̀ dáadáa ní máa jẹun ọlọ́rọ̀ mùsùlùmí tàbúrú bá bá yọ́dùgbẹ́ bọ́ọ̀lù àti dáadáa bá bá yọ́dùgbẹ́ bọ́ọ̀lù kọjá náà náírà ńlá yóò àjò rí kalẹ̀ fún tí a ìdá bá bá ti gbé wọn náà ń banújẹ́ jù nínú sọ́lọ́run lórí bí ó ti ṣe fún ọ ní dáadáa àbí tí ó dùn ọdún kí hadithi tá a gbọ́ ẹ̀ nínú àwọn àdìsí márùn-ún ibo ní àbá nínú àdìsí mẹ́rin fẹ́ẹ́ ní ẹ̀bá hálẹ́ ayé tó ń torí ayé lọ́rẹ̀ méjì. inú ẹni ẹ̀dá àmàlù inú ẹni dá àmàlù ìbùkà àwọn àdìsí kéékèèké tó kó ìtumọ̀ púpọ̀ nínú. Al-a'malu bin-niyyah gbogbo sẹ́ta bá wá ṣe àbí tá a bá ń ṣe lọ́wọ́ àbí tá a bá ṣe tán lọ́la lè ọ̀rọ̀ ńlá ni bó ṣe kéré ń ẹni mú kàwé pọ̀ láti. Bẹ́ẹ̀ náà ni dá àmá yorí ibù ká ilá àmá ara yorí Ìtọ́ bá ń kóró ìró ìbá ọlọ́kàn àti ilẹ̀ lọ síbi tí òkú yóò dúró yóò ìbá. Aṣọ ńláńlá ni àbáfẹ́ àwọn òṣèlú ìjọba kódà bí wọ́n bá sàlàyé ẹ̀sìn àti ìdàdì sọ́kà ọgbọ̀dọ̀ mọ̀túmọ̀ àti ìta fẹ́ mú lẹ́yìn ọ̀bẹ́ ìta ń sàlàyé òní ìtànàfí min husni islam mar ìyẹn tí ó jẹ́ kí islam wá dá abẹ́ ìsọ́dá jù nínú ẹ̀sìn wa tárùkù máa láyà ní ìyẹn fi bí ọba kan sílẹ̀ kò sí tí ó fi dájú fún yà ìkánà àbá wa ṣẹ́gbẹ́ tọ́ọ̀tẹ́ ní wọ́n lè bí i wá pé ẹ̀sìn lẹ́bùsì àwọn kan wà tó kan gbogbo wa gbogbo àwọn kan wà tó gbé àwọn apá kan lọ́kàn ní ọ̀kan pàkejì kápá kejì má dàbí ìjọ ọkàn tóbìnrin bá fẹ́ ṣe bí ọkùnrin yóò ní problem Islam náà làwọn obìnrin ọmọ ẹ ṣe ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ tó kó fẹ́ dúró pọ̀ ọkùnrin wọlé ìtẹ̀síṣẹ́kẹ̀rù bẹ́ẹ̀ lóbìnrin ọkùnrin náà gbọ́dọ̀ ní pé ara ah, ah, ó dáa jẹ́yẹ obìnrin lẹ́mà lóyún ó náà bẹ́ẹ̀ lóyún fún fún náà lè bá gbọ́ládá ìsìláàmù rẹ̀ lẹ́mùs ni àwọn kan wà tẹ́ pé apá kan lọ bá wí tabaníká dájọ́ ẹ̀sìn àwọn kan lè dá sí eléyìí ọwọ́ àwòwọ́ kásálà ẹ̀sìn àdìsí tóbi púpọ̀ sílẹ́nu pé tí ọba bá ha tó bá ti ń dìde ń bí àbí iná ha àlábì ní tí ọba rẹ̀ sì ti tí ọkọ̀ náà dáadáa omi ọba kan ti yẹ. kódà bẹ́yìn ọba ọmọlárúbáwẹ̀ ní èyí tó dáa jù nínú ẹ̀sìn yàn èyí tí ó kó dáadáa sí yàn èyí tó ní dáa jù nínú lẹ́kùn ní ẹ̀lẹ́ àtẹ́yìn ìlẹ́nu pé ẹni tí ọ̀tún dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yóò dá sí ọ̀rọ̀ ayé ìjọ ọba káyìn ẹlòmí náà ń dá sí. ìtọ́lọ́hùn ní ibi ọgbẹ́ báwo ló ṣe rí ẹlòmí ń dá sí ẹjá máa wà láyé ti méje wá pẹ́rẹ́ lórí àdìsí torí mo sọ fún yín báwọn àbá ti kọ lórí àdìsí ìgbà alákọ̀ọ́kọ́ ń bẹ̀. òun ni pé kéèyàn ní ẹgbẹ́ máa wádìí ẹjẹ́ ń tún sọ síwájú kí n tó mú lẹ́yọ kọ̀ọ̀kan bí wà sọ ọba aláǹbẹ lókè lókè òun láwọn ọ̀rọ̀ lórúkọ òun láwọn àpèjúwe tó nìkan ló bá wí sẹ́ńtà lè fi wé ọlọ́run ọba àlá gẹ́gẹ́ bí kọ́lọ́run ọba òun ní gìgísẹ̀ òun lọ́mọ̀ká àtàwọn ọ̀rọ̀ imí rẹ̀ lati yóò lè gbìyànjú láti pé sọ́pọ̀lọ́ àti kó máa ro èèyàn tó máa bá ó fá wa lẹ́sẹ̀ méjì bá kan ní ẹsẹ̀ náà láti jù wọn mẹ́rin ló máa wọn nínú mọ̀ yẹn ṣe àlẹ́ tí ẹ bá tí ń ronú pọ̀ fẹ́ máa ronú bọ́lọ̀ tí ni máa gbọ́ ẹsẹ̀ sí wa gan fúnra wa ọlọ́pàá méjì adìẹ méjì màálù ní mẹ́rin àgúnfe ní mẹ́rin ìjọ tí ẹ bá rí màálù tí ó dúró ní màálù tó dúró ní èèyàn báyà tí lọ́wọ́ méjì wá màálù ìjọ

makanun ta'ala rabbuna wa tamajjada ọlọ́run bá aláwọ̀ sí lókè kò sí nsàlẹ̀ kò sí kejì téèyàn bá wá wò ìgbà tó ti ká gbogbo ibi tọ́lọ̀ ń lè wà kó ń lẹ̀ fún nígbà náà al-mu'attiluna ya'buduna adama àwọn tó gbé gbogbo ibi tọ́lọ̀ ń lè wà jùnà ní tí èyàn bá fẹ́ mọ bọ́lọ̀ ń ṣe rí lókè àbí dókè àmọ́ ẹwà rẹ lómi ọwà ní ara ọ̀dà ààfẹ́ fọlọ́pẹ́ni ìbí máa wádìí tí ọkàn wa àní gbogbo tọ́lọ̀ ń bá ti ròyìn mára rẹ̀ nínú àwọn ròyìn ẹja sọ tọ́lọ̀ ń bá ti dárúkọ ọwọ́ ẹ̀ lágbára ni tọ́lọ̀ ń bá ti dárúkọ ojú ẹ sọ àwọn ilé ń pè ní mu'awwilu eléyìí pọ̀ láwùjọ wa nínú àwọn àyà Kùránì kódé yìí tó tọ́ka síbòmí tó tó fẹ́ fọ ọlọ́run ọba mọ́ àbúfẹ́ ànábì kan mọ́ ọlọ́run ọba Allah gẹ́gẹ́ bí àpèjú ẹnu sọ́ọ̀tù ẹ̀lọ́kàn nípa ànábì Ibrahim ọlọ́run ní Ibrahim gbé pèrè ọlọ́run ọba ala ń dáyà mú lẹ́yìn ní ẹ̀bá kù ọlọ́run iṣẹ́ ọ̀gbà ń bọ̀ ni wọ́n ní rárá mo bọ̀ ọ́ bọ̀ náà ṣùgbọ́n kò kàn lé ní bàbá yìí. wọ́n ní rárá haṣa Ibrahim allah yusqina billahi subhanahu wa ta'ala fi imani billah ibẹ̀ Ibrahim ò jẹ́ dáwùtò ọlọ́run rárá pé ara ilé rẹ̀ kan ní jẹ́ kọ́lù ìgbẹ́gẹ̀ṣe Ibrahim ọkàn tó dárúkọ yẹn ọ̀rẹ́ Ibrahim kan àwọn tó sọrú yìí nítorí pọ́fẹ́ fún anẹ́bí Ibrahim máa bẹ́ẹ̀ náà sọ ń pa ọlọ́run wà wà. ìfẹ́sìn ìsìláàmù mọ́ tọ́kù ó máa ra ẹ̀ àná. ìjọ ọjọ́ ọ̀rọ̀ náà ń sè onígbímọ̀ yìí tọ́lọ̀ ọ̀pá bá ti mọ̀. ó ní ní problem jọjọ nínú ìtọ́wọ̀n yẹn tó sọ ní pa ọlọ́run bá wà òun làwọn bá rẹ pé wọ́n já ọlọ́run bá kúrò ní gbogbo nǹkan pé ọlọ́run bá ń bẹ ronú délẹ́gùn délé làwọn tó ń ṣe sáyẹ́nsì ìlú ọ̀hún. àwọn máa ronú bí tí bàbá àwọn ti wá wọ́n ní bàbá àwọn ọ̀gbọ́n ni ó wá báyà ànàkí sùn àti ìnàkí àtọ̀gbọ́ àwọn abí àwọn fámìlì ìtàwọn. a máa mùsùlùmù àríwá àti wa kí ló bá pípọ́ ronú ronú ronú pé ẹ tọ́lọ̀ bá tẹ̀ wá bẹ náà àtọ́rọ̀ àwọn ẹlòmíì ìdáni rárá o ṣe ẹ̀rọ lọ́wọ́ bá ó dá wa gẹ́gẹ́ bó náà ṣe rí níyàn eléyìí ló sú àwọn kèfèrí nílẹ̀rù páwọn náà ṣe wá ń ya píkṣọ èèyàn tọ́mọ̀ forí balẹ̀ fún ìgbọ́n pẹ̀lọ́lọ́wọ́ ṣùgbọ́n tí ó bá rọ́lọ́wọ́ bá sì ní ọ́sì ìsìláàmì mẹ́rẹ̀ tọ́rùkù hùmà láyà ní èyí tí ó kàn nípa ọlọ́run ọba madam ọlọ́run bẹ lókè bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ń lọ́wọ́ àtó ní bẹ́ẹ̀ náà lórí ó lọ́wọ́ yẹn ṣe rí ọlàmìyẹkùn láhùn kúfù wà ní ọlọ́run من حسن إسلام المرء تركه ما لا يعني nínú ọ̀nà tí àwọn èèyàn túbà máa ń dá sí tí ọ̀kan wọn òun ni pé kí ló dé tọ́lọ́run ọba tó ṣe ṣe nǹkan lọ́ra ẹ̀ léwa lórí gẹ́gẹ́ bí àpèjúwe asọ́lá bozaka èmi ọ̀pọ̀ mọ́ lọ́nà kí ló dé tó yẹ pé èmi ń ṣiṣẹ́ ọlọ́run wà ní pé kí ni lọ máa mú owó kan kí lọ máa fún àwọn kan rárá ọlọ́run mọ́ ní sábòsí ìmọ̀ gbọ́ owó tèmi fẹ́ lómi yẹn àbòsí ni náà ibo ni òru ń bẹ nígbà tó sàn ṣiṣẹ́. ṣùgbọ́n tí ẹ bá wò ní tó bá yẹ pé èèyàn bá lè wò jìnnà ní èyí ó mọ̀ pé dáadáa ń bẹ níbi tọ́lọ̀ wọn bá ṣe torí pé wọn bá ti ń fún aládùúgbò lẹ́tọ̀ọ́ tí wọn ọkàn rẹ̀ wọn balẹ̀ ẹlòmíì ò lè gbénu ilé ọlọ́run mọ iye ẹ̀wọ̀n tẹ́lòmíì ti sọ rẹ̀ ní kó tó wọ torí pé èèyàn bó ti ẹ bá rẹ tẹ́lẹ̀ ìmọ̀ràn olójú kòkòrò náà àwọn èèyàn ṣùgbọ́n yóò dínkù nígbà tá a bá ń di ọ̀sán kan èyí tọ́lọ̀ tó jó yé wa nìyẹn èyí tí ọ̀bọ̀ wa yé wa kí ẹni náà tí ìbá ti rí di ẹni oníṣẹ́ ó kí ẹ máa béèrè pé kí lọ lọ́wọ́ bá rí tó ti ṣe báyìí òmìnú kọ́ọ̀lù bá àwọn eh, believe nínú àwọn èèyàn àgọ̀ ọ̀bẹ ọlọ́run kọ́ ló ń sábà tún ẹ ṣe pé no kí n tó sin lọ́hùn kí n tó sin lọ́hùn ẹ sọ di bẹ́ẹ̀ ọ̀bá mà ẹ bá ń wádìí pé kí ló dé tọ́lọ̀ níkélé ìlówó tó níkélé ìmọ̀ lówó tí ọ̀bá ti lè sọ ní fún mi mi ò ní sin lọ́hùn èèyàn kan wá jókòó síta yóò jókòó ó máa pẹ̀lú lẹ́tí yóò ti ní mùsùlùmí ni mí ṣùgbọ́n mo ń bínú tọ́lọ̀ lọ́wọ́ mo ní kí ló dé ó ọba ó fáwọn kan mọ́tò kò fóun mọ́tò kí ló dé táwọn kan lówó tí bá ti ń irú kí ló dé ìyọ́ padà sọnù pẹ̀lú irú ló ní islam ìbárí tọ́kù torí pé pín ṣùgbọ́n lọ́wọ́ bá ti mà kí ló dé tó lọ ṣe lé lánàá bí tó ṣe bí náà lánàá bí ẹbẹ́ dára gbogbo wa lọ́lọ́run tó dáa ìbọ́lọ̀ ọ̀nà dá wa aláyé àlàmù nìkàlù. ọlọ́run wọ ẹ̀ka àwọn tó máa ń tẹ láwọn ànábì ó rí pé ìtọ́ dáa jù náà lọ́ka Abubakar àtàwọn tó tẹ̀lé ọlọ́run wá sàwọn lẹ́tà bí wọn náà bá jí ẹ̀ dáadáa tó pé ìlówó láyé ó bá pèrè lọ́ọ̀mọ́ èyí ò ti tó. ṣùgbọ́n tẹ̀ bá ní rárá mo gbọ́dọ̀ mọ ní ibẹ̀ kí ni mo ṣe fọ́lọ́ irú àwọn tá àbẹ̀ sí náà náà ní ìtọ́sùn ìsìláàmù náà ní tàbí nínú ìjọ kan wá kìráàtù kútùbí sàbìkìnà nínú àbíyà tọ́lábẹ́ ní hídáyà nínú ìjọ òtún kan wá ní kí ẹ máa gbé báìbù ti lọ lásìkò yìí ó ní àtìbọ́lá náà lọ́rọ̀ àwọn ànẹ́bí ọlọ́run ló sọ tàwọn ráàtà galẹ̀ ló sọ ìjírí galẹ̀ tí bá kún sí àbáni ìmánu bí àbíyá ìjmáàlán téèyàn ọba gbàgbọ́ nínú àwọn ànábì tó síwájú àti síra wọn kọ́ gbàgbọ́ lójijì a máa tún sí ilẹ̀ ipò wá fẹ́ mọ kí ló wà ń bẹ̀ kì í ṣiṣẹ́ ìrìn àti ẹ àdíṣe ẹyọ ọ̀kan èyí tó fẹ́ jọrú rẹ̀ àdíṣe yẹn dọ̀ àìfù jìdà ní àdíṣe àbòzẹ́rù الذي أخرجه ابن ماجه nígbà tó ń sọ pé anábì sọ fún mi tó wà nínú tírà Ibrahim sọ fún mi tó wà nínú tírà Musa sọ fún mi tó wà nínú tírà Isa inú ẹ̀ nínú àwọn tírà táwọn nǹkan máa ń kà nílé kí ó dá ń pè ní àwọn àìsàn báyà lébà tírà náà ní ìsìn bí òkè ẹ̀jọ́ bá bẹ̀ wọ́n lọ wà bí ìsàbó bẹ́rẹ̀ yẹn àwọn wo bọ́rọ̀ yẹn ti lọ abẹ́ ti fọ́ọ̀mù oríṣiríṣi àjíbìtú liman ayọ̀kan àbí mọ́ọ̀ ìmọ̀ àyàtà àzìmẹ̀lẹ̀ liman àjíbìtú liman eléyìí ọrùn lábẹ́ àdíìsì dáadé ẹ̀lẹ́ rí gan ọgbà ẹ̀yìn ẹ̀bá mùsùlùmí ogun mùsùlùmí lọ́wọ́ lóun fẹ́ mọ́nà nítorí jẹ́ mọ̀ pé nù kọ̀ǹpọ́sì ni pé wọ́n kí inú báyìí orí ẹ̀ òkú èyí ó ti sọ lòdì torí jọ tí kọ̀táàní bá ta ohun tó wà ní báyìí òní lẹ́sẹ̀ torí pé tó ti kọ́kọ́ sọ kẹrin mọ́ ni ọlọ́run ni aṣọ àlùkọ̀táàní kalẹ̀ fún wọn mùsọ̀dẹ̀kọ́ ó ń jẹ́rìí sí àwọn tó ti wà wájú ẹ̀ ó tún wá kó gbogbo ẹ̀ sínú orí inú ìtànpá ẹ̀ kò sí ìtí Kùránì sọ tó bá ti lè tako tó wà bẹ̀ nínú òní títí Kùránì láti akálàṣe síra àtàwọn tó ti wà wájú náà kò sí ìlànà. wọ́n ya àhìpá alkalamu fi máa la ilé ètò tó burú jù òní wẹ́kẹ́ máa dá sí kó máa sọ̀rọ̀ àwọn àfáàní àsọ́ǹtù kéèyàn bá gbìyànjú tó bá lè máa dákẹ́ ẹ̀rọ èyí dákẹ́ kó tún fẹnu kọ àsìkò wa ìlà ní pọ́blẹ́mù kọ́nà ń túbọ̀ ṣàkólà nínú fìtínà dáa kó sí ẹni tó bá lóhùn ní sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ èyí tá a mọ̀ lásù ní pé èyàn bá dákẹ́ ìmọ̀ ńlá yìí ṣùgbọ́n ní wọ́n pẹ́ àfẹ́ ìwò ní sọ̀rọ̀ eléyìí ọ̀dà ń tá a mọ̀ ní pé kéèyàn máa sọ̀rọ̀ sí ìdí ọ̀bá kan ìmọ̀ nínú ọ̀nà táwọn èèyàn ní sọ̀rọ̀ sí ìdí ọ̀kan wọn ò ní pé di àbá nínú ọ̀nà tí ẹni ń lẹ́yìn ìjọ kan tó náà mọ̀ fún bẹ́ẹ̀ onígbàgbọ́sẹ̀ bí mo ṣe ń wò ó àmì fura sí pé ẹ gbọ́dọ̀ kí ó lọ́dọ̀ rẹ̀ mo kàn fura sí ni èyí tó mo nímọ̀ gangan bí ti ń ṣe bí ti ń dákẹ́ ọ̀hún ó ń júwèé pé irú àwọn abẹ́ ẹ̀bìtínà ni abẹ́lòmí wọ́n tó ọmọ àtọ̀rọ̀ oúnjẹ Christmas lọ́tẹ̀ tó lọ kẹlẹ̀ orí bẹ́ẹ̀ gbogbo ọdún tó bá bá ní láyé ẹ̀mẹ́ ń ṣe náà ní kò sọ ẹ̀ ní mufti mi. ẹ wá bí pé abá kílẹ̀ yìí ló dá ọlọ́run ọba tó ṣẹ́ wa kún lé ayé ó fẹ́ kájọ mọ́ gbélé ayé nítorí bẹ́ẹ̀ ẹ̀gá bá fún ẹ̀ ń kan àbí ni Islam sọ ó ní àgbà náà ni. ẹwà rẹnu mi ní a máa sí ti ọ̀kan àìbẹ́ ti ẹ̀kọ́ kí ẹ máa ń jẹ́rìí sí ti ẹni tí ó jẹ́rìí torí pé ìjọ rẹ̀ ìwọ́ wá ọ̀wá wá ní wọlé jẹ́rìí ẹ̀ ìdí sọ gbogbo ń sọ ń rí nítorí àǹfààní anábìrin náà abdala ẹsẹ̀ kẹ́lẹ̀ ń bí kẹ́lẹ̀ máa yẹ sọ́bẹ̀ yẹnu fi hàn yẹ lílu bí a fi ná abọ́ àdàmà bẹ́ẹ̀ ní mẹ́ṣẹ̀rẹ̀ sí wà ní náà ẹrú kan sọ̀rọ̀ kò ní wádìí bó ṣe wọlé àti bí àbá mẹ́sálásí wọ́n ti ń tẹ̀lé àwọn ẹni fẹ́ràn rẹ̀ wọ́n náà wọ́n gbé mi náà lè dá sí ọ̀rọ̀ lónìí níbẹ̀ tí ẹ̀kọ́ èmi náà ti ń gbọ́rọ̀ àwọn àfa ọ̀wá àwò gba tí n bá sọ ọkùnrin tó burú bẹ́ẹ̀ ẹni tó bá ilé sọnù látara ọ̀rọ̀ tó sọ ẹjọ́ oògùn wájú ọlọ́run ìyẹn ò ní ní ìgbẹ́ni yẹn ọ̀bọ̀ ń bẹ́ o tóró náà lè rìn síwájú àyàfi tó yẹ pé ó gbìyànjú kò rí ìwọ́tọ̀ wá sọ́ọ̀lù yẹn gbogbo ògbà tí bá ti ń ṣàbúrú ẹ̀ máa rí wàlà nẹ́sì alẹ́nà lẹ́bí na ó sì lò ilẹ̀ yìí wàlà nẹ́sì alẹ́nà lọ́sẹ̀ anábìrin yẹn kan sọ̀rọ̀ kò ní wádìí bọ́rọ̀ yẹn ṣe ọ̀rọ̀ yẹn wà á mú wọn náà iná tó ju bẹ́ẹ̀ náà mẹ́ṣẹ̀rẹ̀ tẹ̀wọ̀n náà jíjìnà rẹ̀ ojúbi tóòrùn tí ń yọ tí ń wọ̀ nípa lẹ́ǹtì tó wà láàrin wọn mùsùlùmí ọdá kí ẹ gbé nǹkan sí reality wọ́n bá níbi kan jìn láti bí ìdé challenge abẹ́nà ọ̀nà yunifásitì ẹ mọ́ bí nǹkan náà ṣe jìnnà ṣùgbọ́n gbà náà jíjìnà náà ànábi tó kó pẹ̀lú àwọn sọ̀hábà ju ẹ̀ mọ́ ibi tá ń jó kan gbáriwo kan anábì ní bẹ́ẹ̀ ni òkúta kaná sọ sínú náà láti seventy thousand years ago náà ti sọ síbẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ kalẹ̀ náà náà lè ní ìlànà ẹ̀kọ́ ọlọ́mọdé àwọn náà ní fọ́sílẹ̀ islam mari tàbí ìmọ̀lá ayé àlẹ́ الحمد لله والصلاة والسلام على رسول الله àdéhìí tá ń ká fún wa àdéhìí tá mú ọ̀rẹ́ rẹ̀ tí máa wọ́n tún ní gbà wá àdéhìí tí náà kéré ṣùgbọ́n kó ìtumọ̀ púpọ̀ nínú náà ni pé anábì fáwọn ọmọ àwọn ará ìwà àmì ó ní nínú pípé ẹ̀sìn ní kálukú wa ìtọ́ bí dáa ju bẹ́ẹ̀ èyí bá tún jọ kàn wá ní. ìwọ́n mùsùlùmí ẹ̀sìn wá ti pé ẹ̀tọ́ bá fẹ́ ṣe tí ò sí bẹ̀ fún yóò wọn jọ ọlọ́run nìkan ló lè fi nǹkan fún ẹ̀sìn àtàràní sọ̀rọ̀ ọlọ́run sọ nínú ọ̀sán àná ó sọ pé ǹjẹ́ wọ́n ní ọlọ́run kan ní ṣíṣe pé kí ni ó ń sọ dẹ̀tọ́ fún wọn máa lẹ́nu yá àdàbí ìlà ìtọ́lọ́wọ̀n bá aláwọ̀ fàṣẹ sí ìtọ́lọ́wọ̀n bá ti pè lẹ́sìn ẹ̀rí tó bí mú lójú ni pé ọlọ́run bá ní àbí wọ́n ní àwọn ṣòro ká شرعوا لهم من الدين ما لم يأذن به الله ìdánwò ẹnìkan tó wá gbére ìdìbò ọlọ́run tó wá ní pé ntọ́lọ́run gbàgbé láti sọ̀kalẹ̀ fún wa nẹ́bí ọ̀yá ìrìnà abẹ́ sàlàyé ẹ̀ àtìsọmọ ọpọlọ náà lọ́lágbára láti sọ̀kalẹ̀ sí ànẹ́bí lọ́lágbára láti gbé nkalẹ̀ sí nígbà táwọn méjì ọba ti wá sọ̀rọ̀ ìjọ tí wọ́n bá ti fẹ́ dájú ọbẹ̀ dájú sí ọ̀kan ènìyàn ẹ̀sìn yóò ìfọ́sùn ìsìlámù mẹ́rin sọ̀tún mára yà. Àlẹ́kìsẹ́ yọ ọdún tá a ní méjì kiri. Ọdún tá a ní oṣù méjì lọ, ẹ̀ tó bá wá ní ìkú. Ìfọ́sùn ìsìlámù mẹ́rin ni ẹ sọ fún pé ìjọ lóhun ló ní ohun eléyìí lọ́dún. Ọdún wọn ò kọjá méjì o. Ẹyọ ọ̀kan tó kún òlélẹ́yìí tá a ní owó. Àti lè sọ dújú báyìí lọ́ta wá kẹ́hùn. Bẹ́ẹ̀ ni ìjọ máa ṣùgbọ́n ká dúnú látàárọ̀ tẹ́lẹ̀ ẹ̀hẹ́n níjọ́ ọdún léyà ní wọn bá wú àti lọ́dún ẹ̀rù lórí ìdínà nínú ìjọ kan wà ní ọdún ọlọ́dún january àkàláṣe ìlú tó wá burú bẹ́ẹ̀ òun ni pé ọdún ìkòsà náà fi sórí ẹ̀ nígbà tó ń pe àwọn èèyàn pé wá sóòtà títí tí wọ́n dá àwọn ẹni ẹmọ́ wọ́rí gbogbo àwọn làwọn ò jọ sí àwọn àfìsí ìjọ tí gbogbo èèyàn ka ọdún january janus osa beji ní jẹ́bẹ̀ tí kan kọlu sí west tí kan kọlu sí south èyí tó wá burú ń bẹ̀ òun ni báwọn èèyàn kan wá dìde lágo méjìlá òru àwọn ìgbé okùn wákàtí kan okùn ṣẹ́jú kan ìgbẹ́tàkùn méjìlá bá ti yí padà báyìí gbogbo onira tó bọ́ látijọ́ ìsinmi ẹni dáadáa gbogbo àdúrà tó ń ṣe ẹwà rí mùsùlùmí náà àwọn náà wà kójọ wọn mọ́sàdúrà gbogbo ojú ogun òdílé ọlọ́run dákú bá wọn kó lọ́wọ́ ẹlòmíì kan máa ṣe special taju night lásìkò yìí ẹjẹ́ àmọ́ àkókò sígbà tọ́lọ́run bá rẹ̀ gbàdúrà gbogbo òru ọlọ́run gbàdúrà gbogbo ọ̀sán ọlọ́run gbàdúrà nígbà tá a bá rí àwọn tí wọ́n gbàjọba lé wọ́n ti mú wa lọ́wọ́ á sì gbà pé ìhùn bẹ àlágbára ṣùgbọ́n kọ́ ẹgbẹ́ ara náà mùsùlùmí náà wà á dé àtún akójọ sí mọ́sálásí nígbà òun pé kí lẹ́ ń ṣe ẹ̀yin náà mọ̀ pọ́dún ti fẹ́ yípo ni oorun tá a lè ṣe lẹ́yìn oorun lẹ́yìn látòun kan jù òun ni ẹ máa kójọ nítorí wọn burú jù ní pé gbogbo táwọn yẹn bá ti mú nǹkan wọn ní ẹsìn tí ọba ti sílẹ̀ yóò gbà ìjọ́sẹ́ nìkan bá ti lóòrùn December thirty fourth ni ó chíǹjì dáadáa wa àbúrú wa sí dáadáa ẹ̀sọ́ fún kó o ti sọ́ọ̀dọ̀ rẹ̀ látọ̀ kan sí tí èèyàn bá ti gba ẹ̀sìn báyìí sọ yọ kúrò bọ́lọ̀ ní sọ ọ́ sì ní ìtọ́nà ọ̀pọ̀ òfin sí ọlọ́run ní pé ilé ìlójú ìwọ ní kò ní bẹ̀rẹ̀ torí bí náà ọlọ́run bá wọn sọ lóde náà torí bá àmọ́ ìlú ti wá àwọn Greek torí bí náà ẹ má rà gbádá ajé náà ẹlòmíì yóò ti tọ́jú agbádá tí ó wọ̀ kalẹ̀ torí yìí náà ẹ má jẹ́ kí àwọn ọmọ ọmọ ọdún yìí lọ́dún torí pé kí ìsọdún wa tó bá ti di pé kí ẹ̀ ń sàlàyé wọ́n ti ń ṣùgbọ́n lè sọdún mùsùlùmí. ah ọ̀nìdé sáwọ́ wa lọ́bi tẹ́ńjọ́ náà ni ààrẹ lọ́bi tẹ́wọ̀ torí bá àdébi tẹ́ kàtà àmì ṣùgbọ́n ńjọ́ náà a máa kó ìra pé ojú ó ń sàn nígbà tí wọ́n dọ̀dún ilẹ̀ wọ́n máa ń yìnbọn náà ọ̀hún náà ló fa bàǹgà fún tí ìbá ṣe báwọn èèyàn ń bẹ̀rù kó mọ́ di bùkọ́ ara òun ni òjẹ́ kí báńgà àti tí wọ́n ní ìkọ́pọ̀. min husni islami al-mar'a ìjọ jẹ́ kí ẹ̀sìn rẹ̀ pé déwájú ọlọ́run òní ọkọ̀ lójọ́ ọkàn wọn lẹ̀ tarkuhu máa dà rẹ̀ ọ̀bẹ ọlọ́run subhanahu wa ta'ala ń ta gbọ́ ọlọ́run ló ṣe wá lápá ẹgbẹ́ tó sọ fún ọ wọn máa torí kì í ṣe ọ̀kan ló bá kò síbi tí ọ̀bá wí ní ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n tẹ̀yìn bá ti ha sórí pé ǹjẹ́ ọ̀jẹ́ sì ń gbé ìwájú ọlọ́run kò ní kí n fi tí kò bá kàn ní ìgbẹ́ ọlọ́run bá wà òkú dáadáa tá à ń ṣe síwájú ọkọ́ ọlọ́run bá wò gbogbo àṣìṣe ọkọ́ ọlọ́run kò ju kúrò wọ́n sọ lọ wà wọ́n sọ̀rọ̀ màálà muhammadu Allahu akbar, Allahu akbar. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله